الله الرحمن الرحيم قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترق بقولي قال فما خصبك يا سامري قال بصرت بما لم يبصروا به فقبضت قبلة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي قال فاذهب فإن لك في الحياة أن تقول لا نفاس وإن لك موعدا لن تخلفه وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم لننصفنه في اليم نسفا إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وصحابه الغر الميامين ومن اتبع بدعوته إلى يوم الدين أما بعد lẹ́yìn ìgbà tí à ń dá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tó kọ́ dà pé ká tún lè pàdé lórí késọ̀sọ̀ Quran eléyìí tó jẹ́ nínú àwọn ìtàn eléyìí tó bá dẹ́dà tó pa fún àwọn ànábì rẹ̀ látara wípé ká fi lè mọ bóòlù àbáyọ báwo sì ni ìtọ́sọ́nà eléyìí tó bá dẹ́dà ti mú báwọn ẹni ìṣáájú kí làwọn ìwòye tèmi àti táwọn náà lè rí lórí ẹ̀ torí pé nánú na kó sọ àlẹ́ ìka ahsan al-qasas ọba dẹ́dà léyìí tó dá nínú ìtàn tó yàtọ̀ sí àwọn ìtàn ìlọ́bẹ̀rẹ̀ àbí ìtàn tí kìí sòdodo ahsan al-qasas ìtàn téèyàn máa rí ìtọ́sọ́nà àánú ọlọ́run lórí ẹ̀ nínú alukoran láti rí ọba adẹ́dà sọ ìtàn tó pọ̀ nínú alukoran àwọn èèyàn máa ń kà pé ó tó bí ọgọ́rùn-ún márùn nínú ìtàn personalities tó sọ báyìí báyìí báyìí báyìí tó ti àmọ́ tá a bá wọlé yìí tá à ń sọ yìí òun ni ìtàn tó pọ̀ jù nínú alukoran torí pé ọba adẹ́dà ó sọ̀rọ̀ ìran kan kó pọ̀ tó báyìí nínú alukoran tó tó ìtàn àgbà ní ìsọ̀rọ̀ àti ìyẹn ni pé àyà tá a ti dúró lánàá níbi tí Allah subhanahu wa ta'ala tó ti ń sàlàyé n tó lọ láàrin anabi Musa àti Haruna àti Samiri ọ̀rọ̀ yẹn mẹta ló fẹ sọ mẹ́ yẹn ìkáyàtàn tọba adẹ́dà fún anabi Muhammad nínú tá a sì pé tàn wọn bó ṣe rí eléyìí tó túmọ̀ yìí gbogbo yìí tó bá kù a bá rí a padà lọ bó lànà bí ṣe ṣàlàyé bóòlù làwọn ẹni ìṣáájú àwọn sálàfù sọ́lẹ̀ àwọn àfàhábà bóòlù ni wọ́n ti gbọ́yé kí ni àgbọ́yé wọn lórí ọ̀rọ̀ yẹn kí sì làwọn òye tí wọ́n rí ń bẹ̀. Allah subhanahu wa ta'ala ó kọ́dàrí pé ànábì Musa ó ti padà dé láti òkè túwìrì sí náà ibi tó ti lọ bọ́lọ́run rẹ̀ sọ̀rọ̀ torí pé ń wáyọ̀ náà ọba tó dáa ó ti ń jẹ̀rọ àti bọ́ba adẹ́dà sọ̀rọ̀ àmọ́ ibi tó lọ náà lọ́ba adẹ́dà sọ pé innama fatantum min ba'di kaqawmi dájúdájú àdánwò ti bá àwọn ìjọ rẹ lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí ìran bọ́mọnìyàn ṣe máa sábà fẹ́ ṣe aláìnígbàgbọ́ tó jẹ́ pé wọ́n ilé ṣe sùúrù lórí ìṣesí kan bóyá wọ́n rí nǹkan kan tó jọ nǹkan kan ní àbí káwọn èèyàn má lè dúró lórí àkídàtẹ̀ tawhid ìsìn lọ́n lọ́kan ṣoṣo wípé àbí ká tó fi léyìí náà jọ àbí ká tó fi léyìí mu tí ó sì sínú ẹ̀sìn wa ó wà nù pàtàkì ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ mẹ́nu bà lérìn torí pé kí ló sọ ọmọ bàdé ìsọ̀rọ̀ yìí tí wọn ò lè dúró lórí ìjọsìn tí anabi musa mú wá òun dẹ̀ náà rí tó sàlàyé fún farao lójú wọn kí ló fà wọn látara bẹ́ẹ̀ kí ni ìdí tí ò jẹ́ kí haruna alayhi salam ọmọ ìyá anabi musa kí ló dé tí ò fi lépa bá anabi musa kó lọ complain ìyẹn ni pé inni khashitu ẹ̀rù ń bà mí mi ò mọ kí ló lè ṣẹlẹ̀ an takula farraqta bayna bani isra'il kó má jẹ́ pé mi ní ìjẹkùn ó pé kélekèle ibẹ̀ láti mọ̀ yìí pé àti kì í ṣe gbogbo bani isra'il ni wọ́n sì gbèdégbè màálù so ẹ̀rù tí ń bà ní ikú òmí bẹ̀yẹn ajẹ́ pé wọ́n padà jà tíjà bá wá dé wọ́n ṣe kí ni wọ́n kàn yẹlẹyẹlẹ láti gbọ́dọ̀ wo gbogbo tó bá lè mú tó lè fọwọ́ kan tàwọ̀ṣẹ́dì ṣùfù ọwọ́ adáṣọ ṣùfù ìṣọ̀kan ẹ̀sìn ọmọ ìyá agbọ́dọ̀ jìnnà sí tó ti innamal mu'minuna ikhwatun fa aslihu bayna akhawaykum wattaqullaha la'allakum turhamun gbogbo tó bá lè fà á ṣiṣẹ́ lórí ẹ̀ àmọ́ o ìṣọ̀kan sáfù múmi ní òlẹ́sí illa bi kalimati tawhid nígbàgbọ́ sọ́bọ̀ kan ṣoṣo ní òkọ̀kọ́ ṣáájú kó tó di kíni tawhid ṣùfù tí ò bá ti jẹ́ wípé kò sí kẹ́límẹ́tì tawhid ìmọ̀ dúró lórí ìṣọ̀kan ṣoṣo kò sí tánpẹ̀ ní ṣọ̀kan o àní ṣọ̀kan lórí ìbàjẹ́ àní ṣọ̀kan lórí ẹbọ àní sí ṣọ̀kan lórí àdàdálẹ̀ kíni ẹ̀sìn ajẹ́ pé tí ó máa kó wa tí ó sọ wá dọ̀kan òun náà ni pé gbogbo wa gbà yìí pé innama ilahukum ilahun wahid ìyẹn ló lè mú wa ṣọ̀kan ìyẹn ni anabi haruna alayhi salam ló ń páyà kó má jẹ́ pé òun pín wọn kélékèlé قال رب اغفر لي والأخي وأدخلنا في رحمتك nígbà tí ìbínú yẹn rọ̀ lára ànábì wa musa alayhisalam gẹ́gẹ́ bí àdámọ́ ọmọnìyàn ó wá àforíjì fún ara rẹ̀ àti kíni àti fún ọmọ ya rẹ̀ kọ́ọ̀là rọ́bì kìfìrìlì ọlọ́run foríjì ni wàlíkíni wàlíàkì tá a bá wo harry email adabu du'a fil eléyìí lẹ́kọ́ bá ṣe máa ń ṣàdúrà téèyàn bá fẹ́ ṣàdúrà fáwọn èèyàn wọ́n ní bàdà àbínẹ́sìkà ọkọkọ hmm. bẹ̀rẹ̀ pẹ̀lú ara rẹ̀ rọ́bì kìfìrìlì tẹ́bá wo àdó nẹ́bì nóhù hmm. níbi kíni nínú sunjẹ́ ìṣúràtò nóhù gangan hmm. ó ní kọ́ọ̀là ṣe máa ń èyàn lè tó o bá fẹ́ tó nínú adabu dua ìlànbíyà àdúrà àwọn ànábì kọ́ọ̀là ó wà ọba náà bóyá tí mo ṣe ìbínú tí mo àbí kó má jẹ́ pé mo ṣàṣe ètò bóyá n tó yẹ kí n sọ fún wọn mi sọ fún wọn kí n tó kúrò wàláàkì àtọmọ ìyá mi. wà á dàkínà fi rahmat. dákun wà á dàkínà fi wá wọ̀ má yọ wá kúrò nínú kíni ìkẹ́ rẹ tó fi ń bá wa lò lágbàtà ti bẹ̀rẹ̀. wà á ń ta arhamu rahimi. wà á ń ta arhamu rahimi. àwa gán gbà yìí pé láti gbàtà ti bẹ̀rẹ̀ rìn àjò èmi àtọmọ ìyá mi kò sẹ́ni tó lè kẹ́ni tó tó bó ṣe ń kẹ́ wa torí pé kẹ́tọ́ kẹ́ ẹ̀dá kan lórí ilẹ̀ òun tòyẹ́ túmọ̀ yìí pé kò fẹ́ kéye kẹ́yìn oṣù kìíní kò mm-hmm. sọnù ó wá sí ìran kan kẹrẹ wà á ń ta arahamu láàbí sífàtún ní sífàtún rahman eléyìí tó jẹ́ pé kò sọ́ba tí máa kẹ́ni tó tó Allah subhanahu wa ta'ala ya arahamar rahimin ya ajiwadal ajiwadin wa ya akramal akramin ìyẹn ni pé kò sọ́ba tí máa kẹ́ni kò sọ́ba tí máa ta ọrẹ tó tó Allah subhanahu wa ta'ala wa huwa alladhi yuhibbul wasfa jamila olùlọ́ba tí máa nífẹ̀ẹ́ sí kéyìn ó yìn kéyìn ó rọ̀ kéyìn ó ṣe kíni kéyìn ó kì pẹ̀lú kíni pẹ̀lú oríkì àti ìròyìn lè tó dáa tó múni nífẹ̀ẹ́ sí náà. إن الذين اتخذوا العجل فينالهم غضب من ربهم وذلة في الحياة الدنيا. Allah wa ta'ala ó wá jẹ́ ká Ànábì Mùsá padà sọ́dọ̀ àwọn tí wọ́n mú ògédégbé màlúù. Ìyẹn ni pé ẹnì ti parí pẹ̀lú ọmọ ìyá rẹ̀ ó wá padà sọ́dọ̀ àwọn tí wọ́n ṣe kí ni tí wọ́n sì màlúù. torí pé tí wọ́n sì yẹn ẹ̀bùn ńlá ni wọ́n sì pẹ̀lú ọba adẹ́dà nǹkan ìbínú tọ́ba adẹ́dà lè torí ẹ̀ rẹ ni òní táwọn èèyàn lónìí náà tá ń fọwọ́ ọwọ́ mú pé kí wọ́n ní tẹ́tí bọ̀gún ni mùsùlùmí subhanallah ọba wà a rí pé ó ha ẹni tó dá wàhálà yẹn lẹ̀ ló ti kọ́kọ́ gbé ẹni tó ìyẹn ni pé a rí pé mẹ́ta la ni ó fẹ́ bá wọn sọ̀rọ̀ anabi musa fẹ́ bá haruna sọ̀rọ̀ ó fẹ́ bẹ́ta ni samiri wọn lórúkọ àfa yẹn gangan samiri yẹn wọn ní musa ní jẹ hmm. musa bun zofar ní jẹ a rí àti anabi musa ti kí ni ó pàdé hmm. nìyẹn ó lẹ́ ní àwọn afáwà kan sọ wípé wà mú sálẹ̀bì rọ̀bà wù jìbìrì ìlú kàfìrún wà mú sálẹ̀bì rọ̀bà wù fìrà àwọn àmọ̀rẹ́fẹ́lú bó ṣe wọ́n lọ́ọ̀bà láàrin máa ń ṣe ẹ wo ọba adẹ́dà subhanahu wa ta'ala Musa tó jẹ́ wípé ọ̀tá ọlọ́run jùlọ ló ṣe kí ni ló tọ̀ olódò jíṣẹ́ ọlọ́run Musa gẹ́gẹ́ bí tọ̀tà aláwọ̀ yẹn pa àwọn hmm. olùmọ̀kan máa ń pa wípé Musa tó wá jẹ́ wípé Jibril ló tọ̀ akẹ́ta ìfáhà àtàrí tó bá jẹ́ pé tẹ̀lé bá ṣe kí ni ó bá lálàáfíà bẹ́ẹ̀ tó túmọ̀ yìí pé ìtọ́ni àní sọ pé báyìí èyí ó kẹ́ gbìyànjú ni a jẹ́ pé tẹ̀dùbírì òun ò ìsẹ̀mí ayé ọmọ nìyẹn ọwọ́ ta ló wà àwa ní ká ṣiṣẹ́ tọ̀ ká mọ̀ rò pé ọmọ àfààní mi kò sí tí ò lè ṣẹlẹ̀ ìjọba àfààrẹ ò túmọ̀ sí kankan àti kéèyàn máa bẹ lórí kíní lórí ìlànà táwọn tó bí mi tí wọ́n rìn lórí ẹ̀. Ọ̀nà fama khatbuka ya Sámìrì. Ìyẹn ló fà á tí Allah subhanahu wa ta'ala sọ pé Musa dojú kọ Sámìrì. Ẹ̀rí pé kò dákọ̀ Musa mọ́. Ó kàn ní kọ́ọ̀là. Ìyẹn ni pé Musa wá dojú kọ Sámìrì. Ara Sámìrà lórúkọ ìlú wọn sáàmìrì ìrẹ musa ọmọ sá ìrẹ musa ara sáàmìrì fàmà hàtìbùkà hàtìbù yẹn ìyẹn ni pé irú wàhálà wo ló dálẹ̀ lẹ́yìn irú aburú ńlá wo ló ṣẹlẹ̀ sí ẹ̀ má hàtìbùkà kí làbúrú tó kàn yẹn yìí mo ti gbélé yìí wá hmm. قال بصرت بما لم يبصروا به فقبست قبلة من أثر الرسول قال lòun náà bá fèsì ńgbò tí rí pàǹdé bí musa ṣe kíni ó ti rí mọ rí tó ṣe pẹ̀lú tani ọmọ ẹ̀yẹ ó wáwo bá tètè torí pé musa yahabu kọ́ àwọn ìjọ rẹ̀ máa ń bẹ̀rù rẹ̀ gan tètè sọ pé kò rí bẹ́ẹ̀ o kọ́ọ̀lá bá sùúrùtù bíi máa lámúyúrú sòrò bíi n tó ṣẹlẹ̀ ni pé mo rí èmi rí táwọn yẹn ò rí ni o hmm. kí ló rí. Hmm. wọ́n ní káàná ra à Musa Samiri níjọ́ tí ọba adẹ́dà ń kọ́dàrú pé ó ń tẹ fara òórì jìbìrì sọ̀kalẹ̀ ẹjọ́ yẹn. Hmm. ó wá rí asaru hafiru farasi jìbìrì ìyẹn ni pé orí pa ẹsẹ̀ bàtà ẹṣin jìbìrì gbogbo bí tẹ́sí bàtà yẹn bá dẹ̀ fẹsẹ̀ lé wọ́n ní yẹ̀pẹ̀ ẹbẹ̀ ó máa leave hmm. torí pé hmm. wọ́n pe Jibril ní kíni àrùhùn hmm. làmì gbogbo tó bá fọwọ́ kàn bí sẹ́fì ròyìn ànábì Ìsá ọba dẹ́dà ròyìn ọmọ sábà ròyìn ànábì Ìsá Jésù ọmọ mọ̀dá ó ní wá àyíyádínà ò ìlú ẹ̀kúdù akúnlápá pẹ̀lú ẹ̀mí mímọ́ ìtumọ̀ ẹni pé kò sí níta ànábì Mùsá fọwọ́ kàn tí ò ní yé <laughs> lọ́pàá tó fi fọwọ́ lé òkú ó yá dìde

àwọn ojú ẹsẹ̀ òjíṣẹ́ asaro rasul arasul òhunà bimane jibril bá pọ̀ náà àwọn olùmọ̀ṣẹ́ sọ báwọn kẹ́tì sọ pé rárá bóyá orí pa ìrìn àjò ànábì musa wọn ni rárá kò rí bẹ́ẹ̀ arasul torí pé alukurani máa ń lo rasul fún jibril náà ó ní nazalabi rasul amin òjíṣẹ́ olùfọkàtà òjíṣẹ́ tó rí fáàsì mẹ́ẹ̀ jibril alayhi salam ajẹ́ wípé nígbà tí ó fẹ́ pa tó fẹ́ tẹ fáráò rì òun rí orí pẹ̀ẹ́sẹ̀ rẹ̀ ibẹ̀ ló ń ti bù. Hmm. fanabatuha yẹpẹyẹ lòun dà sínú ògèdè ẹkọ sàlàyé bó ṣe ṣe yẹn ṣe yẹn yẹpẹyẹ ni mo dà hmm. sínú òdídé ìgbé màálù. wàkàlà àríkàtà wà láìlá sí. mi ò kì í ṣe pé bá ná o ìtànjẹ ẹ̀mí òun ló bá tànjẹ o a gbọ́dọ̀ sọ́ra gbogbo tẹ́mi wa bá ń pa léṣe fún wa ó yẹ ká try láti control ẹ̀mí yẹn ìyẹn túmọ̀ pé hawa nefsi ìfẹ́ ẹnu rẹ̀ ló gbé ṣe kì wá sí yẹn ẹlẹ́ẹ̀kejì ni pé orí pa ibi títí ń bọ̀ òkú ò lára ẹ̀ àwọn olùmọ̀ ní ó gba ìsìláàmù pẹ̀lú ànábì musa ni ìsìláàmù yóò ṣe kí ni òdòdó lórí ẹ̀mí ẹ̀ káàní munafiku mìbáni sọ̀rọ̀ yìí munafiki ni náà kí ni ọ̀nà bàdé sọ̀rọ̀ yìí allati yusru al-imana wa yubtilu al-kufra ó ń fi ìsìláàmù rẹ̀ hàn pé òun wà pẹ̀lú wọn àmọ́ nínú rẹ̀ kò kúrò torí pé dọ́wọ́ náà ti rìn ọdún mélòó náà ti lò lẹ́yìn kínní kò tí ì tó within forty days forty days náà ló mú gedegbe màlúù fún wa tábà lọ́dún mẹ́ta ńkọ́ kí ni wọ́n ṣe. Mm-hmm. eléyìí ṣe déédéé ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn sàbí òjíṣẹ́ ọlọ́run kí àtọ̀lọ́ ọlọ́run kó máa bá wọn. tó mm-hmm. ti àtànẹ́bùwà Muhammad wọ́n rìnrìn àjò kan wọ́n ń lọ sógun tó ti wọ́n débi kan wọ́n wá rí igi kan wọ́n rí táwọn kètèrè táfẹ́ lọ bájà wọ́n fi dà wọ́n kọ ara jẹ wọ́n pè igi ẹni zato anuwaat ni wọ́n fi ìdà bí bàtà hmm. so àwọn náà wọ́n sọ pé ya Rasulullah èrè ń ala na allah náà wad. anwat báwa wá igi kan báwa rẹ igi kan àwọn náà fẹ́ wa hmm. kan subhanallah anabi wa ni a ah, ọlọ́ọ̀ba aláàmà tóbi <laughs> àṣẹ rahimallahu musa àṣẹ àtàrí ìdùnnẹ́fà àṣẹ ìtàn máa dára padà hmm. ló fà tó dé pé àgbọ̀rọ̀ gbogbo ẹbọ táwọn èèyàn ń ṣe lórílẹ̀ lónìí wọ́n bá lórí pa àwọn kan tí wọ́n mọ̀dí rẹ̀ ni. tẹ́lá wo ọ̀pọ̀lọpọ̀ tó máa ń fi fọ́tò kọrùn hmm. ọ̀pọ̀lọpọ̀ tó máa ń ṣe àwọn kankan kan wọn ò mọ̀dí tá fi ń ṣe wọ́n kàn rí báwọn èèyàn ń ṣe ni nàbà bá ti kí ni nàbà bẹ̀rẹ̀ fi ń ṣe. so òyìn ọlọ́pàá ló wà di pé àwọn èèyàn rí pé tó bá fẹ́ ṣàdúrà yóò ṣe kí ni yóò fi fọ́tò kọrùn hmm. nígbà míì yóò gbé fọ́tò àáfàá síbo síwájú ìbéèrè ni ǹjẹ́ àáfàá yẹn ló ní tẹ́ ẹ bá fẹ́ kírun àbí tẹ bá fẹ́ ṣàdúrà ẹ gbé fọ́tò mi síwájú wọn ò sọ bẹ́ẹ̀ fún wọn. àbẹ́ hmm. máa fi ṣèṣọ́nù ọkọ̀. àbẹ́ máa fi ṣèṣọ́nù ọkọ̀ ẹ rí i pé kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ fún wọn àmọ́ fẹ́mu sáwà lákìrí nàfí ẹ̀mí wọn pé ibi táwọn ẹni yẹn ò gbé wọn sí àwọn ni wọ́n gbéra wọn débẹ̀ àwọn ni wọ́n sọ wọ́n dì bẹ́ẹ̀ tó bá dijọ́ lè kíyàmà àwọn ènìyàn ó dì náà wọn pé mi ò sọ báwọn fún yín o. gẹ́gẹ́ bá nẹ́bì mú isa alayhi salam ó ti sọ fún ọ̀bàdàn ìsọ̀rọ̀ ilà yìí pé má qultu lahum illa ma amartani bihi èmi ò sọ pé kí wọ́n pè mí lọ́mọ ọlọ́run èmi ní kẹ́pẹ́ ìyá mi ní kinní kan o àyàfi tó pa mí láṣẹ àní gbogbo lọ àwọn bí ìwà rẹ̀ gbòkùn ní tí mo sọ fún wọn ò ní pé kí wọ́n sin lọ́run ọba àwo kí wọ́n sin ọba adẹ́dà ọ̀kan ṣoṣo tó jọba tó dá wọn. wàlámà tàwa fẹ́ ìta ni àmọ́ ńgbà tẹ́mi ò sí láàrin wọn wọn o kóńtà àtàrọ̀ kí ibà àlẹ́ ìwọ ló mọ tẹ́ǹsì mi ò mọ̀ ìyẹn ni pé àwọn wòlíì àwọn ṣéèkì yẹn náà ó dì náà wọn pé ẹgbọ́ ìjọ òun ni mo pè é pé kẹ́ máa sẹ̀mí hmm. ìjọ òun ni ẹ wá sàárè mi kẹ́ máa bú yẹpẹ̀. Hmm. so gbogbo òṣèṣì á rí i pé ọba dẹ́ta tó fẹ́ pè wá sí mi bóò làwọn èèyàn ò sí ní change ẹ̀sìn mọ́ wa lọ́wọ́ hmm. bóò làwọn èèyàn ò sí ní change rẹ̀ àwọn èèyàn lu ìlù nínú mọ́sálásí fún Lailatul Qadr ẹ wá rò pé subhanallah ẹ wo àlámọ̀rí ibi táwọn èèyàn sọ ìlù dé náà ara àwọn ìtàkìtàn tí ò yẹ káwọn èèyàn máa pa tán fẹ́ bẹ ẹ̀sìn rú mm-hmm. wọn níjọ́ tá nàbí ń bọ̀ ní Madina tí ó wọlé wọn náà lùlù pàdé aina mm-hmm. aina oh. ẹgbà wa wo sàábẹ wo ló sọ bẹ́ẹ̀ bo ni wọn ti wí. <coughs> ẹni tí ò ti tí ó bá pàdé kí ni sọ pé ìfìdó pàdé pé tọ̀lá alibadu alina ni kọ pàdé ìyẹn tí sáàmì rí fún kí onítìǹbọ onítìǹbọ olùfẹ́ máa bọ́ pa ẹ̀ pé sáwà na si lọ́dọ̀ ara òun lòun ṣe lẹ́yìn o. قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساء. Ànábì Mùsá salam o ara rẹ̀ ò bá ọkàn rẹ̀ ò balẹ̀ lọ pẹ́ láàrin Bani Israel hmm. yóò wọn ó yá máa lọ hmm. gẹ́gẹ́ bọ́ba adẹ́dà ti sọ fún ìbílísù hmm. pé fáza ab máa lọ hmm. fa ìnà kàrọ̀jì ní ìsìn ó ti dẹni ẹ̀kọ́ a rí pé gbogbo ẹni tí má ti ń wúwo èso tí wọ́n máa sọ fún un pé ó yá jáde fa ìnà kàrọ̀jì ọba aláwa ní káàmì bí mo sọ fún sáà nìrí pé fáza ab fa ìnà lákàtì làhàyà àti dúnìyà látòní fílà àyàtì láti òní rẹ lọ. àǹtakùlà láàmì tààtà kò dáa kọ́ máa bẹ láàrin àwọn èèyàn ọ̀ọ́dẹ ni táwọn èèyàn tó máa sá fáwọn èèyàn táwọn èèyàn máa sá fún wọn náà. so ìyá ikhwani fillah ẹ̀yin ọmọ ìyá mi ní ẹ̀sìn dákun ẹ̀ṣẹ̀ wo ló tóbi tó tó ní sáàmì rí ìsẹ lẹ anáwó asharaka billah hmm. wa man yushrik billah fọkẹdùsára hmm. isman adima torí pé gbogbo alẹ́ bá ṣe yẹn ẹ̀ṣẹ̀ ńlá ni ìnáwó man yushrik billahi faqad harrama Allahu alayhi al-jannah gbogbo ẹni bá ṣe irú tó ṣe ọba adẹ́dà ni mo sàlìjẹ́nà léwọ̀ fún wa ma'wa'u an-nar iná lọ́rọ̀ rẹ̀ padà já sí wa ma lil-zalimina min ansar kì í ṣe ń tẹ̀yàn gbọ́dọ̀ fẹ́wọ́ ẹ̀ mú káwa sọ pé ibì kan wà táwọn èèyàn lọ ń péjọ sí àwọn aláàfáà kan ní máwọn lọ́bẹ̀ àdánwò ni ibi ìtìkan wà táwọn èèyàn ń sọ asọ́mọ́ àfáà kan ló máwọn lọ́bẹ̀ àdánwò ni àwọn èèyàn gbọ́dọ̀ lajúlẹ̀ kẹ́bọ máa spread àfi kéèyàn ó ṣe kí ni kòkòrò ojú hmm. ànábì musa wò pé ó tẹ̀lé mi wọlé òkú pupa ó tẹ̀lé mi kọjá kó wá ní mẹ́wàá bínú hmm. ó ní antakula ìlànìfà nígbà táwa ń kékeré tí a ti ń ka Quran lọ́wọ́ táwa ka Quran ní wọ́n ká wọ́n máa ń kọ́ lánìfà fà hmm. sẹ́nu ọ̀nà ilé <laughs> Allahu akbar alhamdulilayi lẹ́bi lánàdà elman náà fi àná abẹ ọbẹ kójọ kó má sàlẹ̀ wa kún alọ́mọ ẹ̀sìn ìgbà rẹ̀ lẹ̀ ìyẹn ni pé ìgbà yẹn akẹ́ náà rò pé ìyẹn náà máa ń kọ ọgbà mẹ́ta bá fẹ́ kọ sára tí àgbà ìlọlá mi sá kí ni ìtumọ̀ àwa rò pé ọ̀pá kan táwọn èèyàn máa sà ni àti ayé àánú Al-Qur'an ni àfẹ́tùmọ̀ rẹ̀ ni wípé má fọwọ́ kàn mí èmi ọlọ́mọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ o ìtumọ̀ ẹ̀ ni wípé ẹni tí ẹ̀tẹ̀ ó bà yóò di adẹ́tẹ̀ igbó la dẹ́tẹ̀ sí ìgbé kì í báyàn ṣe wọn ìbáṣe hmm. wọn lárùn tí ọba adẹ́dà ní mọ̀ṣọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ fọ́nà dákúlẹ̀ lánìí torí pé èkúkú òun ni ẹbọ ṣíṣe kó má bàa kó ran àwọn àmì ọ̀rọ̀ yẹn burú jáì wípé kò yẹ kó jẹ́ pé oore tọ́lọ̀ ń ṣe fún bàánẹ́ ìsọ̀rọ̀ yìí ìwọ ọlọ́ka burú hàn wọn. so a jẹ́ wípé ìdájọ́ tiyẹn ìdájọ́ wo ni ẹ ìdájọ́ tayé ó yá. wà iná lákà mọ́ ìdánláńtò láfa. wà iná lákà mọ́ ìdánláńtò láfa tó bá wá dijọ́ àdéhùn wa ń bẹ tó jẹ́ wípé ò ní mórí bọ́ lórí ẹ̀ Allahu akbar. Allahu akbar inna Allah la yaghfiru an yushraka bihi gbogbo ẹni bá gbọ́nà ká àbí kejì láti ṣẹbọ bóyá ń owó ni àbí ń wá ọmọ àbí ń wá ipò àbí ń wá ìsọ ló bá ilé mú nǹkan mi pẹ̀lú ọba adẹ́dà à bẹ́ẹ̀ o tètè lọ túbá o kásìkò tó kọjá o àsìkò wà láti kéyìn o túbá kéyìn o tètè lọ dàgbó o wá rò pé mo ra mọ́tò o wá tó dáa jù ní pé bá ń di àdó kan kékeré hmm. báyìí àbẹ́ bá ń di àfáà náà ló bóun di hmm. tíra ó wá sùn má bẹ́ẹ̀ ọkọ̀ subhanallah irúfẹ́ bẹ́ẹ̀ ó ṣe kí ni ó ṣẹbọ kódà bó jẹ́ wòlíì táwọn èèyàn bá bàrà ló so fún hmm. so gbogbo orí yẹn lágbọ́dọ̀ ṣe kí ni lágbọ́dọ̀ sọ́ra fún torí pé fa inna laka mọ́ ìdánilá àdéhùn ọba dẹ́gbà lórí rẹ kò ní yẹ

orí pa ògédègbè màálù yìí kò dá ká máa wò níran hmm. tó ti eléyìí nídájọ́ kí ni ìgbésẹ̀ lẹ́ẹ̀kẹta tá ànábì Musa gbé ó wọ́n rò ìlà ìlà ìkà máa wo ọlọ́run rẹ ẹtì bọ́ ìtumọ̀ rí pé ọ̀yìn pè lọ́lọ́run rẹ hmm. kò sọ wípé ẹni tó pè lọ́lọ́run eléyìí ọlọ́run tiẹ̀ ni kì í sọ kí ni ìsọlọ́run bá ní sọ̀rọ̀ yìí. Àlẹ́bí Vọ́lta àlẹ́yìí àìsàn. Eléyìí tí o kóra ró tó fẹ́ máa jọ́sìn fún, tó ń dúró bẹ̀ tó gbọ́, láti gbọ́dọ̀ sọ́ra gbogbo bí táwọn èèyàn bá ti ń dúró tẹ́pẹ́ láyè ìjọsìn ilé ẹ̀bọ ni o. Hmm. ẹ ti yé àwọn èèyàn máa ní yàrá kan tí àfa kan ti sasẹ́ nígbà kan wọ́n wà lọ́ máa dáwó láti lọ́ máa wò ó. zọ́tà alẹ́ àkìfà àwa sọ bẹ̀ẹ́dì kí ni ilé ìjọsìn ó burú jáì hmm. ó burú ó burú jáì kì í a rí i pé lẹ́yìn mọ́kànlá Ibrahim tá a ti dúró ṣe náfìlà ẹ gbọ́dọ̀ dúró bò míì àwọn èèyàn lọ Mẹ́kà ẹbí àwọn tó lọ Mẹ́kà àwọn èèyàn máa lọ fẹ́ kójọ sí inú gárì sọ́ọ̀rù kò tóbi tá nẹ́bí ṣe gba wá yìí wíwá bẹ àwọn èèyàn lé wọn kílẹ̀ wá kílẹ̀ sọnù the issues tó tó dá ló pàṣẹ pé ọ̀rọ̀ tàwọn ìdí gbọ́dọ̀ yéèyàn ìmọ̀lọ́run lọ́kàn ṣoṣo gbọ́dọ̀ yéèyàn kó tó ṣiṣẹ́ hajj kó tó jáde kó lé àwọn èèyàn dókè àràfá kò sí sáńdà ń pè dókè àràfá kò sí tí wọ́n pè ní kí mo pè kò sí tán pè ní jábàlọ̀ arọ́fà kò sí tán pè bẹ́ẹ̀ mm. ààyè búkà ní pè ní arọ́fà búkà òkè yẹn kàn wà lẹ́gbẹ̀ẹ́ ni mm. àwọn yóò wà lára òkè wọ́n wà ra tẹ́ḿpù mm. àbí maka ah, maka wọ́n wà lọ́mọ kọ́kọ́ sára rẹ̀ ah, èyí lẹ̀ ẹ̀sùn wà kàn lọ́la ajẹ́pẹ́ ni wọ́n á rí wọn àwọn nàìjíríà náà lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà kò mú lérí maka rà tálẹ́tẹ́ kọ́ lẹ́tà sí. <laughs> ọkọ̀ tó sára kí ni. sẹ́dọ̀ máa ń ṣe wọ́n àwọn ọ̀rẹ́ sáúdí kan gbọ́dà wá níjọ́ àràfà kọ̀ọ̀la ni yóò fẹ́ kí ni yóò fẹ́ gbọ́dà lé ni. Hmm. ìkókòrò eléyìí ìjọ òun lẹ tún bẹ́rẹ̀ eléyìí. Hmm. ṣé sáàmì rí yìí náà ló tún wá kólé yìí náà bẹ́yìí náà sọ̀rọ̀ tí ìyẹn yìí náà tó báyìí ni ẹ kúrò ní kàába ẹ rí yẹn kan láti ní tábà fún àwọn èèyàn lẹ́ẹ̀lẹ́ àwọn èèyàn kọ̀ọ̀kọ̀ sára kàába Bí gànà ní gé sọ. Ṣé ìgbà káwọ́ sí gẹ́gẹ́ ni tó bá lè tó bá gé afọ? Kí ni ó fi ṣe? لنحرقنه ثم لننصفنه في اليم ẹ wá ẹwọ tá a nẹbi sálọ ọsẹ ó ní la náírà kan náà wò á òun ó jó kíni ẹ ó fẹ́ jó kíni ògèlè bẹ màlúù ẹ torí kò gbọ́dọ̀ ṣẹ́kù á gbọ́dọ̀ forí pẹ téèyàn bá lóun fẹ́ bọ́ lẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo ètò nínú léwu hmm. àwọn ìwé ògùn rẹ̀ hmm. àwọn gbogbo tó kó jọ òun hmm. gbogbo ẹ̀ yóò ṣe kí ni yóò kó jáde yóò wà lọ dànù ibẹ̀ làwọn kan níbo ló lè dà sí náà wọ́n ní rárá anábì musa ń jọ́ tí ó sun ògédègbè màálùú lànà sèfánà fílíyà mìíràn sàfà ó lọ dànù odò ni kó má jẹ́ kó wà dàdí kẹta àwọn kan ó ṣe ni ọjọ́ tọba wa jọ ọ wà ṣe ni ọjọ́ níná ọ wà lọ dànù odò ìgbà ịlọ lọ kàrí ò tó balẹ̀ torí pé ọba ní kọ́kọ́ àrùn ìsinmi mo ti pàtì kó ah, àwọn ọkọ̀ kó ni màmá wọlé lẹ́yìn ìjọ kan wà á ah, rí tí bàbá wa ń lò ní. Hmm. àṣé ó ti yé hmm. lẹ́yìn ó fi gbọ́dọ̀ kọ́ aburú ní yìí o àgbélépọ̀ ta ni o hmm. yìí o ni o ẹ̀yin náà kọ dé àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn. sòtí ìbá wàhálà tó dé àwọn olùmọ̀ni ewé làwọn bàbá àtàná gan tá máa ṣe jálàbí gan máa kọ bí ewé bí ìrànà bí amúnimúyè ìjọ wo làwọn bàbá yẹn bẹ̀rẹ̀ sí ń kọ pé apá èèyàn hmm. ẹsẹ̀ hmm. etí ìfun subahana fẹ́ ti rí bá ẹ̀rí pé ṣetán ni lànàbí musa náà wọn ò gbọ́dọ̀ bẹ́lẹ̀ yìí ńlẹ̀ẹ́lẹ̀ lànà àríkànnà àásùn súnmọ́ ìlànà ìsìnfà náà fílíyàmì á lọ dà á bẹ́ẹ̀ á kun ó eru rẹ̀ ó dà sómi omi ni kó mọ̀ bá sẹ́kù kó mọ̀ bá lórí pa rẹ̀. إنما إلهكم الله الذي لا إله إلا هو kí a tó wá lọ bẹ̀yẹn ó kù ikọ̀ kan tán náà ní dìbáwí ikọ̀ wo náà ní dìbáwí gbọ́ ti Haruna alayhi salam a ti gbọ́ ti sáàmì rí yù hmm. àlẹ́ ìlànà tó la ó wá kú ti bà ní ìsọ̀rọ̀ ìlà àwọn tí wọ́n bá ṣe kí ni bàbá fi hàn gédégbé màálù fáwọn náà nígbà tí wọ́n ní àwọn hmm. àpàrà sínú suratul Baqara níbi tí ọba aláàtọ̀ kò wáyé kọ́ọ̀là Musa lè kọ́ omi yìí nígbà ìra nàbì jẹ́ ìran ìlétí ó bá àwọn náà wí kò fojú bẹ́ẹ̀ fò wọ́n hmm. níjọ́ tí Musa ń sọ fún àwọn àjọ rẹ̀ ó ní yá kọ́ omi ẹ̀yin ìjọ mi ìnákùn vọ̀lámtún àǹfọ̀sàkùn àbòsílẹ̀ ṣe yé wọn ìyẹn túmọ̀ yìí pé gbogbo tó bá tọ́ sí kálukú náà lẹ́ fún ẹ má jẹ́ àfojú wo tí a bá rí bàjẹ́ ẹ já pè ní bàjẹ́ sẹ́mi hmm. kọ́ máa fà wá ní kò wá ní dáa kání tí wọ́n ń sọ òun náà kásá máa fojú fo ara o ara o hmm, hmm. tó bá ti jẹ́ pé ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ jẹ́ ká wá gbogbo ọ̀nà tábì ṣe kíni tábì kọ́ mọ́ra àmì ń kòmù nǹkan wa ẹni bá rí nǹkan ẹ̀ṣẹ̀ ńlá fálíyù gẹ́gẹ́ rúbi ẹ̀ kó tètè fọwọ́ rẹ̀ túnṣe fàáyín lámì ẹsẹ̀tì fẹ́bìlì sàní tí ò bá lágbára láti fọwọ́ chẹ́ǹjì rẹ̀ kó fi ahọ́n kó sọ fáwọn èèyàn pé kíní aburú ni o fàáyín lámì ẹsẹ̀tì fẹ́bì kọlbì tí ò bá lágbára kó máa fọkàn kọ́ wàzálì kàdà àmẹ́lẹ́yìn lọ́lẹ́ ìgbàgbọ́ tó lẹ pọ̀ ni ìgbàgbọ́ tí ìgbàgbọ́ yìí ò bá lẹ ó gbọ́dọ̀ transform láti ọkàn yóò dorí kíní ahọ́n tó bá dórí ahọ́n tó bá lé lórí ahọ́n pé ah, mo ń wí ẹ̀gbọ́ yóò wá lókíní yóò lò ọwọ́ ọ̀tún ìyẹn túmọ̀ yìí pé ó pe bàní ìsọ̀rọ̀ ayé là ó pè wọ́n lẹ́lẹ̀ wọ́n bá wọn wí ẹ wá wo ìdájọ́ yẹn ìyẹn ní pé ìdájọ́ ò máa tóbi pẹ̀lú bẹ́sẹ̀ bá ṣe tó hmm. ìdájọ́ táàbùn yóò tóbi hmm. bẹ́sẹ̀ tó bá dáná bá ṣe hmm. tó bá ṣe tó ẹ wò dájọ́ fọlọ́ lọ́wọ́ aláàbí kan fún bàní ìsọ̀rọ̀ ayé. innakum zalamtum anfusakum bíi ti kọ́bí kòmùnì ti ẹ̀ tí ọba dẹ́dà ń tẹ fáráwò rí ẹ sì gbàgbé mi ò paná màálù kọ́ ni mo pè ọba dẹ́dà ni mo pè tó ti ẹ wá lọ mú gèdègbè màálù tí ò tí ì pẹ́ tó ti pẹ́ ni àfàtọ́lá àlẹ́ ìkòmọ̀lá àhàjì ṣé àsìkò yẹn olófàá gbára táwọn yẹn fi ń jìnà sí zamẹ́nìlú bẹ́ẹ̀ làwọn èèyàn ń dẹ́tíyèétì kúrò lórí ìlànà súnà àdẹ́bùwà Muhammad so kí ló máa ń yàn máa lulù níbi Lailatul Qadr nínú mọ́sálásí tó ń jó ọ̀yà Lailatul Qadr mò ní fa so gbogbo subhanallah tó bá jẹ́ pé irú orin yẹn àbí tó jọ bẹ́ẹ̀ pa ànábì kọrin jọ Lailatul Qadr lànàkìlá ilé yìí na àwọn àbá ò ní fi kankan bò fún wa torí pé wọn ò rí nǹkan kan tó lè ṣe wá láǹfààní tí ànábì ń ẹ jẹ́ kí a tu dáadáa pẹ̀lú bá nẹ́bí ò ṣe ṣe tàdí ìdí ìjọ Laylatul Qadri fún wa pé ìjọ wo gan ni ó jẹ́ hmm. ó fún wa láwọn àlámọ̀ tó fi mọ̀ pé jọ yẹn ni hmm. ó ní nínú rìwáyà tó lálàáfíà ó níjọ yẹn sábẹ́ kan ní sallayna fi laylatin mutir hmm. akírun níjọ yẹn laylatul mutir òru jọ yẹn ó dàbí ojú rọ wa sajadna kódà njọ́ yẹn ọ̀pọ̀ wa forí lélẹ̀ lórí omi wànàhárà ù àṣẹmùsù sọ́ọ̀fìyà ọ̀sán rẹ̀ òun njọ́ yẹn yóò mọ̀ kó wá ní tara hmm. ẹ ẹ ẹ wọ́n sàhábà àwọn kan bá débi wípé tẹ́ ẹ bá kà á wọ́n ní kẹ́límà tó wà nínú iná suratul qadr wọ́n ní táàtì ni tẹ́ bá ka kẹ́límà yẹn lẹ́yọ kọ̀ọ̀kan kẹ́límà tán kẹ́límà tán kẹ́límà tán nígbà tó di sàlámù yíyà ló pé twenty seven hadi ishahad ìgbìyànjú ni hmm. má àdálíkà ànábì ò sọ ọmọ pé twenty seven nìkan ní rẹ ṣe kí ni ó ní àhìyà lẹ́yìnlá gbogbo òru mẹ́rẹ̀ẹ̀wá ṣe kí ni òyà kí wọ́n ló kílẹ̀ rò kókò. ó lọ sọ fún mú ilá bàbá fàtúbù ila rọ̀bì fàtúbù iná báàrí ikom ẹ padà sọdọ ọba tó dání ẹ ní láti yìí ìyẹn ni pé tẹ́ ẹ bá fẹ́ gba tútú bá ẹ kú òǹdí rẹ̀ ẹ gbọ́dọ̀ dédìí rẹ̀ mọ́ o eléyìí àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì. fakotulu àwọn fúnfẹ́kọ. ẹ wá para yín. hábi eléyìí ni ìdájọ́ tó wà ní àtàwọn àwọn kọ́tìlù àkìkíyà wọ́n para wọn wọ́n yọ ọ̀bẹ báyìí àwọn tí wọ́n sì òbẹ̀rẹ̀ wọ́n sì kíni wọ́n sì ń gúnra wọ́n sì ń para wọn títí tá nẹ́bí musa fi wá bẹ̀ ọlọ́pàá àbá ní ìsirẹ́lẹ̀ òórùn ni ó fi wá sẹ́kù àwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n ti kú àwọn tí wọ́n ti kú ó jẹ́ pé wọ́n gbìyànjú láti túbá àwọn tí wọ́n ti kú lórí yẹn ọba adẹ́dà forí jẹ wọn. zalikum khairul lakum inda bari'ikum eléyìí tó ní ká ẹ ṣe òun ló lóore lọ́dọ̀ ọba tó dá yín. fataba aleikum. ìyẹn ló ìgbà yẹn ló tó gba tútù bá wọn. ìnáwó. ìnáwó huwa tawwabur rahim. ẹ gbọ́ kọjá ntẹ̀yàn máa sọ pé kìnnì kan ìsìláàmù ò ní a mọ́ ara ò báwọn ẹ̀sẹ̀ máa sọ rárá rárá. ó kọjá kéèyàn ṣe islam kó tó máa sọ̀rọ̀. gbogbo àṣà tá a bá ṣe nínú ìlú láwùjọ tó bá ti lé mẹ́bọ lọ́wọ́ ẹ̀já ká tètè gbàgbé rẹ̀ ká jìnà sí hmm. torí ká má bàa kó aburú wọ́bó hmm. wọlé wa fọlọ́wọ́ sànú fún wa ní ẹ̀yin náà wo bílù ẹ̀ ṣe rí nsìn ṣé bó ṣe rí lánàá nù hmm. nígbà tí wọ́n ń ta àtùpà tí wọ́n ń ta fìtílà táwọn ta sóta àwọn tó ń ta sólà so tó bá jẹ́ kó bá rí bẹ́ẹ̀ ẹ wo bọ́lọ̀ bá láàfin kọ́dàrà tó fi ìkẹ́ àánú tó fi ké àwọn ọmọ ìlú ìtawà yìí àtàwọn ìlú tó yí wa ká ṣe nígbà táwọn èèyàn ń ṣẹbọ sáà rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni tába tó wá dúró ti ọba dẹ́dà wọ̀là wíṣítà kọ́ mú alátọ̀ nìkọ̀tì ó ní tába lè dúró lórí ìsìlámù yìí tí a lè dúró lójú ọ̀nà tọ́lọ́ tó jíṣẹ́ rẹ̀ kílẹ̀wí láàkọ̀ ìnákùn anúgbàdàkọ̀ aláàbọ̀ tòótọ́ túmọ̀ yìí pé anábì musa fẹ́ kí wọ́n dúró síbẹ̀ kí wọ́n gba tútù bá wọn ìgbà iná tó mọ̀ ìyẹn ní apá kan àwọn tí wọ́n sin ògédègbè màálù kì í ṣe ní táà máa ń sìn sọ̀rọ̀ àmọ́jì wọn gbégbékúgbé lé ẹ lọ́wọ́. àti gbogbo tó bá jọ. gbogbo tó wọn wá di kíní kan fún ẹ wọn ní tó bá ti gbé délé hmm. gbé sí ẹ̀gbẹ́ kan nu yàrá rẹ wọn wá lọ bu omi kan fún ẹ hmm. so try kó jẹnà sí tó o bá ti mọ ibi dájú kíní láti gbómi yẹn wá gbogbo àwọn ẹgbó mi wá sàlátù hmm. eh, ẹgbó mi wá lé àdúrà nǹkan nǹkan kíkà ló ṣe kíní kálọ̀ sọ̀rọ̀ ká má bàa bọ́ nu ìbínú ọba dẹ́dà abẹ́ ọba Allah subhanahu wa ta'ala kó jọ mọ́jà àríbì náà kó jọ kó foríjì wọn kó yá fi wa ọlá ìkú méje rẹ̀ ọlọ́. wàlàmínà àmìlú sẹ́yí á ti fún màtàbù mi bá àdíhà wà á mẹ́nu. wàlàmínà táàbù mi bá dé gbogbo àwọn tán bá lè túbá lórí ẹ̀ṣẹ̀ wà á mẹ́nu tí wọ́n wá tún gbàgbọ́ wọn ṣe. inna rabbaka min ba'diha laghafurun. ọba àlá mi gbàgbà kó sẹ́sẹ̀ tọ́ba àlá ò lè forí jiyàn àmọ́ kéwòn tó kú ò láyé kẹ́mi ó sì tó dé ibo ó tó dé gbogbo kẹ́mi ó tó débì sọ́bí alákòjọ́ ọmọta àforíjọ́ aláwọ̀mọ̀ túbà àlẹ́yìn náà lè nà túbà aláwọ̀mọ̀ túbà àlẹ́yìn náà lè nà túbà aláwọ̀mọ̀ túbà àlẹ́yìn náà lè nà túbà ìnáka àǹtà sàwábò.